الله على النبي الكريم وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته آه، عباد الله الكرام بإذن الله تعالى متبع بكرة وعقيدة الصهاوي عليه أتكو تاتي تري بي هكذا يكا إيه، شجلة تاتي تري إيه ẹ̀yìn ti tàti tírì bí i àkídẹ́tò alẹ́fẹ̀nẹ́tò ọ̀lẹ́jẹ̀máà wẹ́gẹ̀ má fúlù ọ̀p kí sàkó àti kàràtó ikọ̀ yẹlẹ́nẹ̀ wọ́lùfù ẹ̀mdà ní kí yá fúlù ọ̀p kí yá tírèsì àmì kàràtó ìkàtí ya wa kò mú súnà ká gbọ́ omo sunna ngo mamu au mamu ako mu sunna kakudagona sunna udagona nabi muhammad pami sahabi alkuma muja alqur'ani alkuma kalola ojo alkuma kalola nabi muhammad ona ka bu bidia kalola ojo Qurani. alqur'ani isojoji abu hausu dago sunna nabi muhammadu sallallahu alaihi wasallam lola alqur'ani ati karatu wajalana ubikahiya nabi muhammadu koji adoyi alqur'ani abajoy eka se ta ojele e ma hele gbon yan take wo pe gideyin isabudede e hele gbon ọ̀dàbálẹ̀ òdo yíyọ ohun àdẹ́yìn ni tó lẹ́ ìgídẹ́ sí article 33 akídẹ́tò tọ́háwé article 33 bí àì éhùn tí ó yẹlẹ̀ òun lẹ́dẹ̀ وقد زمه الله تعالى فمن سمعه أنك قرآن يلا kalamul bashari ti ka kókọ ló nẹ̀yìn ṣe kí múdù gbọ́n kókọ ló nẹ̀yìn ṣe pẹ̀kọ́dí kàfàrà ẹni lẹ́fi káfàrà ṣiṣẹ́ wọ̀kọ́dí zẹ́mẹ́hùlọ́hù bẹ̀kẹ́ ọjọ́ ṣe gbẹ́nilẹ́ arún ọlá ọjọ́ ṣe gbúlẹ̀mù wọ̀ ábàhù ọjọ́ ṣe yẹnilẹ́ ọlọ́kàkẹ́ nẹ̀kì nàkàyàn ṣe wọ̀ àdàhù bí sẹ́kọ̀rọ̀ ìhọ́ ọkọ ìprọ́mìsì ọ̀nà kùmọ̀dọ́ ọ̀nà bíbí kùmọ̀dọ́ kí sàkàrà haisu kọ́ọ̀lá tó ń kọjọ́ kàdé ìkùrán àyà 24 ngókè ẹni إن هذا إلا قول البشر أيا إن هذا قول البشر سأصليه سقر وما أدراك ما سقر عليها شوني لا تبقي ولا تذر لكوها لواحة للبشر عليها عليها تسعة عشر بارك الله فيك قال إلا شوجلكو أبيان إلا شلي قدمه إيجي دي شيء بروس لالي ده ene doki ake Qur'an shikolu nengi shi an kojo ko je ne lere yura bale alimna aw mame wa ikonna do kachane ni romo aw mame wa ikonna ango ma umayo pyo ẹ́ òódùkú sọnù ọ̀nà wọn láwọn ìṣe wọ́n láyò bí hù kọ́wọ́lá bẹ́ṣẹ̀rin ikamú kọ̀ọ̀lá yóò nẹ̀nà tọ́ ìnìkọ̀fíjọ́ ń kàtìdọ́mù àyàn ló tẹ́ ìsúrẹ́tò tẹ̀kùwìr máa ń súrẹ́tò ṣáàpọ̀ àmọ́lẹ̀ ọjọ́ dọ́kọ̀kọ̀lá mala'iku jibril gbogbo ọjọ́ adébúrán gbókọ̀lá níbi muhammad àgbáníkó alótòwà àyàgbá ayalẹ́kọ́ alárama ẹgbà ayalẹ́ lò lẹ́ta ìnáwó oló إنه لقول رسول كريم نعم لا وما, وما هو بقول في سورة الحاقة سورة الحاقة نعم وما هو بقول شاعر قليلا لا تؤمنون بارك الله فيك إمك لي حجني إنه لقول رسول كريم wàláyé ọmọ alukuraani ìdẹ́nu kọ́lá ní ti onúṣe mẹ́ka kẹrí mẹ́nu ìjímọ̀ kọ́kọ́ ẹnì sẹ́nẹ̀ lẹ́ta ọmọ àwọn abẹ́kọ́wọlé ṣááír sukọ́lá péré mi sínú amébíjà péré amébí muhammadu ọjọ́ dùkàkú kọ́lá ẹlẹ́mẹ̀tì kọ́lá anẹ́bí muhammadu rẹ̀ alọ́ anẹ́bí muhammadu mi kọ́ sukọ́lá péré dẹ́yìn akiri ti a ọ̀tà jẹ́ pẹ́kẹ́ ẹmọ wákò yí dága mi oyé ìjọ abóyé ògè dága pẹ̀rẹ̀ àtòyí abóyé ògè wà dága kọlà rẹ̀ rẹ̀ abápẹ́ dèdè kìfọ́ kìfọ́ ọjọ́ lọ wọ́n mọ̀ náà gbọ́wọ́ wọn ti dán ìmánu bókì adọ́kọ́ ní ìyẹ́ dága pé kò bí akọ̀là ìmánu bókì ayéri mú ní ìní kò bí adágọ̀ mọ́ umebebe umababa kama kulube daga keri ubi kulube daga bangulungulu daga tido pamoja ya mwene ma kukola nibi ngamati yeme choko ojo kurani mmedu dawo kurani nibi muhammadu ìjàjà náà ṣẹ́rù ọlá ìjàjà àmì àwọn kẹ́lọ̀ kẹ́lọ̀ kẹ́lọ̀ kẹ́lẹ̀ kúlùmẹ́nà lé kúlùmẹ́nà lé kúlùmẹ́nà lé àfáàlú kúlùmẹ́nà lé àfáàlú ọjẹ̀jẹ̀ ó ọjẹ̀jẹ̀ ó ọjẹ̀jẹ̀ ó mímọ̀ jẹ́ pẹ̀rù jẹ́ nẹ́ta wà níra Quran ìṣẹ́un erin ìṣẹ́un àdúrà níbi Muhammadu. Anábi ṣàkiri ìṣẹ́ ìlú wádìí Quran ìdágò kiri tága mẹ́ akọ́ṣẹ́ eré mẹ́ mẹ́dù Quran ìlú tága kiri. Àjẹ́ kírò akiri, àwòlé lákà, àwòlé ṣákàbà, àwòlé túmà, àwòlé ṣákàbà, àwòlé ẹ̀dẹ̀ ṣákìdága kọ̀kìdẹ́ ìyọ̀tẹ́ dáwọn ọdẹ́ mọ́ ló mọ́ ọgbọ̀ ìdága kọ ẹ ọmọ ẹ adága kọ ń máa dọ̀ mọ́sálásí ń máa ń yàn sọ mú èkùkù ẹ máa yíyẹ ọgbọ̀ kìí yí mọ́sálásí sọ mímẹ́ ọmọ akẹ́kà mi ọmọ àwọn abẹ́kọ̀ọ́lì ṣẹ́ẹ̀rì kọlí lẹ́nu máa tó òmìnà ọmọ abẹ́kọ̀ọ́lì شاعر قليلا وما هو بقول كاهن قليلا ما تذكرون كو أقول له في سورة التكوير ọjọ́ wọn do kàkó kọlà màlá ẹka jẹbẹrẹ lọ́lọ́mì wọ́n ṣẹ̀kẹ̀ yẹ́ ni ọmọ á ìnáwó نعم ذي قوة عند ذي العرش مكين مطاع innahu laqawlu rasulin ka gbọ́n mọ́ kì ṣàníbi muhammadu wọn yọ́dọ̀ rasulun kareem ọjọ́ wọn yìí mọ́ bù mọ́ níbi wọn bí kùrán ìdú kàmáyà níbi àti kùrán jùkọ̀lá níbi muhammadu dẹ́ àníbi kẹtẹlẹ àà ìwọ̀n ìwọ̀n múnà ọjọ́ wọn ọ̀rà lẹ́wọ̀n kàgẹ̀ ìmúdàṣà níbi ìmínú gbẹ́lẹ́gẹ̀ màláìka jùkúrẹ́ lómi mí ni innahu laqawlu rasulin kareem wàláyé ọkọlọ onúṣẹ́ ka iṣẹ́ onúṣẹ́ ẹnu ojima onúṣẹ́ ẹnu ojima lẹ́ ní kówẹ́tí ẹna káṣẹ́ náà páyómiṣẹ́ ẹna páyómiṣẹ́ ẹ̀hùn ti kọjú ọwọ́ ìkàkẹ́ náà páyómiṣẹ́ ẹ̀hùn ti kọjú àkẹ́kàkú kọlá onúṣẹ́ ẹnu ojima iṣẹ́ ẹna ọjọ́dọ́ ẹnu ojima mọ́lá ìkàjẹ́bẹ̀rẹ̀ ẹnu ojima iṣẹ́ kì máa ṣẹ́ ibi yìí mọ́ àwọn dàhónú kébìlì kì í tẹ́tọ́rọ́ àlù pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ tọdún kí gbé ebèrè rẹ̀ kí dìsí kọ̀ ọjọ́ kíkọ́ ọjẹ́ ìdìsí gbogbo àkómáṣẹ́rú ọ ibrahim yẹ kí mọ́ lọ yọdún pàìlọ́ ìmúdọ̀ rídà ní kó ẹnu èyí máa ń ṣe é ṣe ní máa ti tọrọ àlọ kí mọ́ ọ̀gẹ̀ ṣakọ yọdún pọ̀ ọjẹ́ ìmúdọ̀ rídà ní ṣe ní ọmọ àwọn ọbẹ̀ káwọ́lì إنه لقول رسول كريم أمي كانوا رينك أكيدو إبليك ماما نكي برهب ممكن ما نكي كو جابو أو هو تي تي تي تي ما بوك بي مسج يوجو ما بوك ما بو ما نكو هو إبليك ماما ينوم كروبي ما يدو يون ملايكة جبريل كتي كتي كتي عليك بانيا رون بانيا وان كوما نما بوم مسج لبا máa káwọn àbẹ̀ òtúrẹ́jì máa mú pẹ̀lú mọ̀dó lórí ti kwanu kẹlùkẹ yẹn ń ṣọ́jú ẹ̀kí ìgbẹ́mẹ́nikẹ́ kàámọ́ ọgẹ́lẹ̀ àbẹ́kàmẹ́ káàbìrì ní kíkọ́kẹ́lẹ̀ wọ́n yóò ní tọ́rẹ́ ní mọ̀ jibril zekowotin akásíwì tẹ́tẹ́ ní kẹfìlì ní kẹlú lẹ́rù ìṣin ọgọ́ kí katapila bulldozer èyí àkìtì kẹrìn ọjíṣẹ́ nìyí kẹrìn àgbẹ̀ wọ́wọ́wọ́wọ́wọ́ wọ́wọ́wọ́ ní ara lè mí kẹbí tó bá pàjí tó wà láwá lò dẹ́ wà ní isi bete ng'ewu ti malaika jibril do kara be bilis yang gelo laru au ku yi do kara be bonaje iunya ran ku yi ko malaika jibril adu kara be bilis yang gelo laru le abulu ki iko kade otakada kade onyemi ayo emenu kwa Qur'an Koloyo. chikolojo hii Qur'ani anome okola nabi Muhammad Quran hii Qur'ani pitime okola malaika Jibril sian eji eh, quiz competition me Qur'ani chikolene ngichi mbeke dodo hire eh kwa kola malaika Jibril usikema ya doa ah, inna ule qawlu rasulun karim ذي قوة عند ذي العرش مكين ومن هو يوم وقال جبريل ويجي لو قال لك مستبيع يعني قال نم محمد ويجي ومن هو يوم في القرآن إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون قال لي أنا من وجهي It's an error. Driver, màdúmọ́tò ń wà ní gọ́ọ̀mẹ́ntì house, òṣòdù mọ́tò lẹ́yìn. mẹkáníkì gidi yìí nínú ọmọ àgọ́ àti mẹkáníkì ẹ̀ náà máa nà kí ní kí ṣe kí ayàn mẹ́wọ̀n bọ́ ibi tẹ́ yìí ni kẹtajọ́ kẹgbò kẹ́ àníyàn mọ́ gẹ́nẹ́ òun ẹ̀yí bọ̀tò òun ní mọ́tò yá wà dírẹ́bà kì ní mọ́tò ìgbìmọ̀ àgọ́ gẹ́nà máa nà máa dírẹ́bì dírẹ́bì lásẹ̀sì ìdí òun tẹ́ Colorado America dé ègùn mọ́tò gbogbo London

ṣeun ká ó gbáwẹ́ fẹ́tẹ̀bí ìkùránà hú ẹgbà ń ká gbáwẹ́ lẹ̀wẹ̀kẹ́ náà lè fọ́wọ̀ kẹrù léyún bẹ̀ ló látọ̀ harrikli sáànà kàlìtà àjẹ́lẹ̀ bí i ẹnà náà gbáwí ìkọlẹ́gẹ ọjọ́ pé màláìkà jùbúrí lòdò níjà gbáwí lẹ̀ àmá màáyú ìdúnnù jẹ́múyàn mọ́lẹ́kó àgbáwẹ́ ẹ̀gbáwọ́ lẹ́wọ̀n wa lè bọ́ kẹ́dẹ̀ lọ́dọ́kẹ́ náà gbàkè ẹnẹ̀ sàwálẹ̀ ọjọ́ dùkú màláìkà jùbúrí lò jẹ́ màláìka jibrilu mọ́tò yí nínú bára níbi muhammadu arù màláìka jibrilu wà níbi muhammadu gbọ́kò kú múrí àyí jibrilu kóòlù jibrilu ní ṣe gbàgbé akọ́ alóhun lẹ́ kóòlù ẹ̀yìn àti jibrilu jibrilu muhammadu ya muhammadu إنه لقول رسول كريم أنا رسول كريم ملائكة جبريل إنه لقول أبيكم رسول كريم لين هم دجرنا هم دجرا نبي محمد أبي دالا نبي محمد أتي قولتا نبي محمد رسول كريم تاكي قالوا ثم أورثنا الكتاب الذين صوفينا من عبادنا àbíkà ọmọ tó yà máa dúé wa àdójẹ wọn wọ́n máa mà wọ́n nẹ̀lú bí ẹlẹ̀ ọjọ́ yẹ káàdé ọkọ̀ ọjọ́ bí kúránì wọn wà bàbí kúránì lè ti wé ọwọ́ àmọ́nà ilẹ̀ wọlá ìwé ọkọ̀ olùbáṣár so abúkọ̀lá lẹ́ àdédé àmì máa lẹ́mí máa ń pọ́rú àgbẹ́lórí òrùlámẹ́lá ìwá òyí nkọ̀lọ̀ ọjọ́ àfẹ́lórí ọlọ́mẹ́ra rẹ̀ áàkásà náà lè ṣe kápẹ́rọ ìráhùn lábáyọ̀ yìí òjò ẹwà mígidẹ̀ ìbọ̀ ní ọkọ̀lẹ́ maturidíyá abó àṣàríyá abé eh, hadith òṣàbé súnà àmàkúkọ̀lọ́ ọjọ́ ní ṣe ẹ́ yàá kú gbọ́ ọjọ́ akẹrẹ̀bá níbi muhammadu ẹ̀wọ́ alù ya níbi lẹ́ èyí sí arab iya bá níbi ìwà bá ma níbi ikile gudu alèjì sí hebrew anibi musa anibi isa anibi dawuda ami israel prophet ngbọ́ yóò ikú abá ma lè ṣe hebrew Quran ya kubwa yaba nabi Muhammadu Arab imudi Quran iwaba nabi Musa alishi Hebrew imudi atawra magani ko ngo yoy ko abo pa ise Hebrew imudi atawra iwaba nabi Isa pa ise Aramaic imudi Injila iwaba nabi anabi Dawuda ọ̀pàpọ̀ ní ìjí ìdókè wá bẹ́ẹ̀ nẹ̀nẹ̀ ó dúkọjọ́ dúnmọ́ lè sáfihẹ́ lóòdó ẹlẹ́ máa dọ̀. ìhàbó bídí à ìnùbẹ́ máa kí ní àà ọjọ́ ọ̀nà ọ̀kọ̀lẹ́hùn ṣe tí ó yóò yí ọjọ́ sọjọ́ yóò yí ọ̀kọ̀lẹ́hùn àti yóò yí.

tamati min sharri ma khalaqa a'udhu bi kalimati llahi na na tena batana kukorojo kukorojo na na ne tena batana leo kuna tena batana kubuli uli ojo uloko kidabu uli ojo de na na tena batana kubuli ojo ko noso na adabu una ogeleka heunchi eh na na tena batana kubufuta ojo heunchi na na tena batana kubaji ojo kitacha gbogbogbogbogbo kidai tí mi bàtà ó dọjọ́ àfihàn ọmọlẹ́lẹ́ ẹ ayì ọjọ́ onúgbà ayì ọjọ́ ń tẹ́ nà ẹ̀rùn tí nà tẹ́ nà bàtà náà ọjọ́ kìdẹ́ yìí gbìtì ẹ̀rùn àwọn dókòǹkò ìyàmó yí ká dé kékìmúdù páyé nà tẹ́ nà bàtà so why àúdù bìkẹ́lẹ̀ má ti lẹ́yìn tààmátìkì pàlọ́ àníbì muhammadu abilika aga a'udhu bi nari lahi a'udhu bi baiti lahi a'udhu bi shajarati lahi na tena batane kugo ile ojo na tena batane kugo uh, eh, hajari hajari lahi kuto ojo ishishiriku kikale mati lahi ko ma ishishiriku nawe ya ah nkolojo ito

wọ́n kí ní kòkó tí mú bí àìní láì ìṣẹ́yàn òwò ẹbọ gọ́pẹ̀ ìjú ọjọ́ kòkó tí mú bí kẹ́lìmáti láì àṣẹ́yàn tí wọ́n ṣàpẹ́rọ kẹ́lìmáti láì báyá àìní láì báyẹ́dò láì tọ́já ń kàtọ́ láì nínú ọ̀gẹ́nà ẹ̀kẹ́ má mọ́ níbà ní kí ṣe very easy ní jẹun ká yẹ̀lí ẹun kì á jẹ́ ọ̀rá yẹ olùrànà alẹ́ mi. ẹ sọ kárí. Abanaga again.

Qur'ani badi ya wadago ya da lafifi amma baru kalimatillahi ainillahi yadullahi eh ta faru ai kalimatillahi tamamu e ko ari e ko kalimatillahi ta ri e ko nyo ka tu e ma kele se kele e ko ma ri e ko uni ọmọ yàtọ̀ ẹ̀bẹ̀ yìí kìjọ ọmọ yàtọ̀ ẹ̀kì gúkẹ yé wà lì òun kẹtẹ náà mọ bẹsẹ máa rí ọmọ ní pàdókòrò mi gúkẹ kì dúlẹ ẹ ọmọ yàtọ̀ ọmọ yàtọ̀ ẹ̀wù yóò kì gúkẹ yé wà lì ike tẹlẹ yẹtẹ sọmọ yẹn ọmọ yàtọ̀ ẹ̀ka mi dàdúgbò ọgọ́ yà sọ abúlé bàtà mi yẹ ọmọ àtẹ kàmi àtàmà amaya jara ane du e kunu e manu ma ta mo mun ma da mo ma ya yo jara ta ko wa ni tun ko ko ma da mo ma ya ngala ta pa gani e ka mo ka ko ke bilu ni o ke dana mi la ji le de mi e da mo badala mu bi du be so àmọ́ attach seriousness bá mi lè mi lẹ́yìn àkànyàṣẹ́ lọ́wọ́ à. ẹ̀hún sífẹ́tù lẹ́yìn báyìí hálìkì lẹ́yìn ó ní has to know their difference. sífà máa kí sífẹ́tù lẹ́yìn ọ̀gbìn lọ́gbọ̀n ṣe láti lẹ́yìn lọ́mọ àmì ẹ̀rọ ìdí ọ̀rọ̀ ọjọ́ bí màá tí nà bàtà ní kókó màá tí nà tẹ̀kọ̀rọ̀ lẹ́yìn lẹ̀ ẹ̀yìn ìṣọ́ she part of God nìyí ọwọ́ ọjọ́ is God application party. Quran is part of God. Kola Quran is part of Allah. Party mwichi sona mwichi matena te kugbo na ojo mamna te kugbo ojo onogo. Or a look part of God, part of Allah himself. yo te Ojo ayunina. ainullah nafsullah ta'lamu ma fi nafsi wa a'lamu ma fi nafsika innaka anta al-allamu al-ghuyub enwe ko yo do ki o na na abai o nge ne ko leun ti aki ne aki so na un to kan ki ne ko ka ki part of ki sojo ma da

بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا ẹ̀wọ̀n ò parẹ́ kọlá mẹ́gbọ́kọ́ alómídẹ́ kọlá yà láhùn oónúgbò omiṣó nà ẹlẹ́ wákà omigbò kọlá yà láhùn dẹ́ ẹlẹ́ yi oyì ìgbọ̀ abájọ́ yi stọ́ọ̀ oyì ìgbọ̀ ẹkọ́ takàdá dùn ẹnikẹ́ yín adúlé òhèlú ṣàwọn dúró ama na ngo bi kila ko mo ke ai za ja adine ko ye peji ka ta da lam do indi qur'an o ji ma qur'an e bu ma ngo ta dugo ji jani do ji me bu mo o ta ka da yo yana e nan ke se ko ta ka ya de tu ndugo ki sheria atukọlọ abájọ yìí mú ma dẹ̀tíkẹ́ dẹ̀pá abájọ tẹ́mpọ̀ tágàdá yìí ọ̀nà ẹ̀ka kẹwọn kà yìí máa yìí pẹ̀lú ọba kà ní. tẹ́mọ̀ kó kọ̀lọ̀ ọjọ́ sọ pàtó tó ń lẹ́wọ̀n jì tọ́ so ọmọlẹ́mi ọ̀là mẹ́rin amàkà ekéyàn tó lé ohun dé nkọ̀lọ̀ ọjọ́ ńgbọ̀ ọjọ́ ìfọ̀dọ̀ ọ̀bẹ́ màṣàmá lòlùbídíà kuma ko kolojo so na ojo mechi in the beginning amapa mi christian muda lokeje am christian many in the beginning was the word eh and the word was with god and the word was god the man jesus jesus so na ojo eja ko ojo mechi ama ojo mechi gbogbo bẹba lè gbogbo awọ kúta quran kàkà níbi ìta kàlámù eh, níbi ìta eh, àlẹ́kọ̀ọ́ من تراب ثم قال له كن فيكون قالوا يوم نبي عيسى فمثل إن مثل عيسى كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون كن فيكون لا من نبي سنوك ولي قالوا يوم عيسى يوم كي قالوا يوم عيسى is part of God jọmọ àmẹ́bí ìsọ́nù ọlọ́run ẹ̀yẹ ó ti kúrò ní káwọn náà ń kọ má dìrì jẹ gbogbogbò àfi kó ń mú rí dẹ̀ẹ̀nà àbáyé kúrìsìmínà níbi ìsẹ́mú dàlẹ́ ọ̀nà ọjọ́ méje with the mediator ta'ala ẹ̀ẹ́lẹ̀ tí ó lítà fi majmu'ul fatawa anábì ìsàtìkọlọ yọ́gidẹ́ ìkọrùjọ ọ̀nà pàmáyọ̀ lítà fi wọn shaykhul islam ibn taymiya aljawabu sahih ala man badala dinil masih kuma jama gudu lítà yí mamata jawabu sahih ala man badala dinil masih rejoin da oyi arida bi wana kama Christian arida wea dina nibi isa madurida bi ozote le imam discussion olandais boa shanke ile de fatul mati sharhi kitab at-tauhid by qawl al-mufid sharhi fath al-majid al-usaymin onda mokoyeni man shahida أن لا إله إلا الله وأن محمد رسول الله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم والجنة حق والنار حق أدخله الله الجنة على ما كان من العمل رواه بخاري ومسلم مقجوني وكلمته ألقاها إلى مريم النبي تسقر يوم الدين ذكر بمريم The question here is ukọlọ yọ labi dakẹrẹ bi miriam yi ukọlọ yọ ŋun yọ wẹ ukọlọ ŋu wí mukọlọ ŋu yẹ gbé ohun imubu bẹ hàn mukọlọ ŋu tẹ mukọlọ yọ mubu ana yi e tẹ da tẹhi miriam o ìdúdú ọmọ yẹ lẹ ọ ŋgbọ ọ nìyẹ lẹ dẹ àmì alùpùpù nà mẹ ukọlọ lẹ ukọlọ lẹ ayé nìta ukọlọ kọjọ kọman muda anibi eno yima isa ibn maryama o nabi lakin nabiyan la nawdu bagane ko command e nkolo yo ekiti command ni ti ko bojo ti akigo kolo yo lakini e o kolo ayo yo won yo buku buku e mi capacity ko lan buku if this component o da play maryama ni idogele bakani bisa sakapo bakojo kekele soko kan kristo na gaji àmàmù náà wọ́n ìtàpé ìtàbálẹ̀ àbó bídí ẹ̀bọ̀ bí lẹ́lẹ́mọ̀ wọ́n ìtàpé ìtàpé ìtàpé ọgbọ́n mọ̀ọ́dẹ́sìlá àmì jahamiya so on and so forward so ọmọ àyàn dé lè kàdé yìí ni kó ẹ́ ìdíkì àwọn bọ̀bọ̀ kẹ́ kalamullahi minhu bada ko eh? ila kaifi yati qawlan haka ko ogele ẹlẹ́sìn ní gẹ̀ ọjọ́ kí lọ àtọ́ mọ́gọ́jọ́ mọ́ بارك الله فيكم وجزاكم الله خيرا السلام عليكم ورحمة الله وبركاته